ètò bàbá ètò sì ń tẹ̀síwájú pẹ̀lú èmi ọmọ yẹn ọláyẹmíkà babs àtàbàtúbú abẹ́rẹ́ orin pẹ̀lú àlejò ńlá tí mo gbà lónìí wìnrin wìnrin àwọn eléyìí wọn pẹ̀sà wọn kéwì bẹ́ẹ̀ ni wọ́n sùn jálá wọn tún jẹ́ ògbóǹtagì olórin tó kọ́ tó sì mọ̀ tìfún tẹ̀dọ̀ orin dáadáa ipò òní pé yan báwọn kankan bọ̀ lẹ́ẹ̀kan kó tó di pé awọ abala yìí gangan torí abala tá a ráríwọ̀ yìí ní abala mi òun rí ọ̀rọ̀ àmọ́ kó tó di pé àwọn àlejò àwọn èèyàn wá nílé wọ́n bí yín léèrè ohun tí wọ́n fẹ́ kẹ́ ẹ fẹ́ àmì sí ẹ̀yin ti ká lára yín gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti jẹ́ olórin ṣé ẹ ti ṣe àwo àbí kò bá àwo dé rárá. a ti ṣe rẹ́kọ̀dù bíi bíi mẹ́fà. bẹ́ẹ̀ ṣe wáyé bẹ́ẹ̀ kí làkọlé ìkíní. ìkíní la pè ní gbanigbani. èkejì. èkejì òun ni ọmọtọ́lá at eighty. Hmm, bàbá yẹn wà nílùú òyìnbó ẹ mọ̀ wulẹ̀ jà rìn jìnnà lórí ẹ <laughs> iṣẹ́ pọ̀ lórí bẹ́ẹ̀ tẹ̀lé lórí wẹ́ ah iṣẹ́ yìí ti pọ̀ ju àrùn tí èwo ní kíni èwo ní kejì mọ́ ọlọ́run bọ̀ túbọ̀ máa fún iṣẹ́ lágbára ọlọ́run ṣé rí abala tá a wà yìí gangan ni abala àmì orí ọ̀rọ̀ ẹ bá a fi àmì sí ọ̀rọ̀ Yorùbá tí àwọn aráalé bá ní fún yín lórí ètò ìlọ́ba tán ṣe é ṣe tán ẹ jòkó dáadáa bàbá ẹ dàbí baálẹ̀ ẹ dàbí baálẹ̀ <laughs> kí ni tí ẹ fẹ́ kí àlejò mi ó fi àmì sí. orúkọ mi ni adéyẹjú samuel láti ìlú ògbómọ̀ṣọ́ mo kí atọ́kùn ètò bàbá ètò wọn kú iṣẹ́ ọpọlọ mo fẹ́ kí àlejò wa lórí ètò lónìí kó wàá mi fi àmì sí gbàgede àṣà. <laughs> ọ̀gbẹ́ni adéyanjú samuel láti ògbómọ̀ṣọ́ ọ̀rọ̀ lẹ́sìgbọ́n ní kẹ́ fi àmì sí gbàgede àṣà. ògbómọ̀ṣọ́ mm, lọ́nlọ́n ọmọ afọ̀gbọ́jà. Mm, ẹ̀yin lẹ́sọ bẹ́ẹ̀. gbàgede àṣà. Mm ọ̀gbẹ́ni adéyanjú gbàgede àṣà dòrèrè dòdò. ṣe ti gbọ́ wọ́n ní dòrèrè dòdò dòrèrè dòdò gbàgede àṣà. ẹ ṣé o ọ̀gbẹ́ni adéyanjú láti ìlú ògbómọ̀ṣọ́ lọ́nlọ́n tẹ̀ bá a dá ṣètò lọ́sẹ̀ yìí a tún máa retí lọ́jọ́ mi ẹ ṣeun gan ni tátúlà ní bẹ́ẹ̀ tó jẹ́ nìkejì kí ni ìbéèrè tẹni fàlejò mi. orúkọ mi ìyáàfin kẹ́misọ́lá ìdè láti ìlú òmù àtàbàtúbú ẹkú iṣẹ́ ọpọlọ à ń gbádùn yín o tó ẹ bá mi sọ fún àlejò wa pé kán bá wa fà mí sí ẹlẹ́dàá àṣẹ̀dá. áá kíákíá lẹ́yìn fi ṣe <laughs> ọ̀rọ̀ lẹ́tí gbọ́ abilékọ Kẹ́misọ́lá wọ́n ní kẹ́ bá fi àmì sí ẹlẹ́dàá àṣẹ̀dá. ẹlẹ́dàá rèmídòmí àṣẹ̀dá rèdòmí hmm. ẹlẹ́dàá àṣẹ̀dá rèmídòmí redomi ẹlẹ́ẹ̀dá aṣẹ̀dá ó dàbí ká sọ pé ọlọ́pàá tàbí àlàáfíà nígbà nígbà míì àwọn kan á sọ pé ọlọ́pàá remi fi bí yẹn la já sí méjì wá di dò mí. <laughs> oyè yín oyè yín ọlọ́pàá kọ ẹlẹ́dá aṣẹ̀dá remi domi redomi redomi redomi. abilékọ Kẹ́misọ́lá ẹ ṣé tẹ́ bá a dá sí ètò ìlọsẹ yìí ó pẹ́ òní pín àtúmọ̀ àríyìn bá ta ni ẹnì kẹta tí a máa gbé fún tọ̀sẹ̀ yìí ta ló tún wà ń bẹ̀ ìbéèrè wo lẹ́ni fún àlejò mi lónìí. mi anolúwapọ̀ Joseph láti ìlú Èkó Lẹ́kì precisely um, Àtàbàtúbú mò ń gbádùn ètò yín o ètò bàbá ètò lórí Orísun in fact ẹ ṣe iṣẹ́ iṣẹ́ tẹ̀ ń ṣe iṣẹ́ gidi lẹ̀ ń ṣe torí orí ètò yìí gangan ni mo ti kọ́ àmì in fact ẹ really ẹ really try lórí ètò yìí ní àlejò tẹ́ ní lórí ètò mo fẹ́ kó bá mi fi àmì sórí ọ̀rọ̀ oge ṣíṣe tọ́ba ìbá ti fi àmì sórí ọ̀rọ̀ oge ṣíṣe oge ṣíṣe ẹ̀ṣẹ̀. àwọn ológe gan ni ilé òótọ́ <laughs> eh, omidan àánú olúwa pọ̀ wọ́n ní kẹ́ ẹ bá wọn fi àmì sí oge ṣíṣe. omidan àánú olúwa pọ̀ láti ilẹ́kí láwọn apá àwọn tí ń sọ̀rọ̀. Ah, <laughs> bẹ́ẹ̀yàn bá wá láti lẹ́kí ẹ sì mọ̀ wípé yóò ṣoge yóò ṣoge ẹyin lẹ́tọ́ bẹ́ẹ̀. Eh, owó ti wà ńlẹ̀. <laughs> Ah, ah, oge ṣíṣe rere mire, mm, ẹ sọ fún wọn lẹ́ẹ̀kan sí. oge ṣíṣe rere mire, oge ṣíṣe oge is rere oge ni rere ṣíṣe is mire. àdúpẹ́ òun lẹ ti gbọ́ fẹ́ni tí ò mọ̀ pàápàá jùlọ ẹ̀yin tó jẹ́ pé gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ti sọ àǹtí olúwa àánú olúwa pọ̀ ẹni lórí ètò ilé yìí náà ti kọ́ àmì àdúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé ó ń bà yín lé dáadáa <laughs> ọlọ́run sì fi jẹ́ kó máa jẹ́ n tó wúlò fún gbogbo kó wá wa ipa ò ní pé yín ẹ túbọ̀ máa wo ètò ẹ sọ fún àwọn ọ̀rẹ́ yín tí ò mọ àmì kí wọ́n kọ lórí ètò yìí Òkè Ṣíṣe inú mi dùn láti gbọ́ pé orí ètò bàbá ètò lẹ ti kọ́ àmì inú mi dùn lọ́pọ̀lọpọ̀ ipa sì ní pé yín ah àlejò mi ayé yín ò ní bàjẹ́ kó tó ní pé a lọ ẹ jẹun fún yín bèrè kan sí. ẹ ṣí bá mi bá mi ẹ ṣí agbọ̀n ọgbọ́n yẹn kẹmú bèrè kan bẹ̀ bèrè pọ̀ nbẹ̀ ẹ rò papọ̀ kẹmú kan bẹ̀ kíákíá kíákíá ẹ̀yà hmm. ah. ẹ̀yà ẹ̀ bèrè kan péré náà ni dàbí ẹja wo ah, ah, ti ń bẹ̀ ń bẹ̀ ilé bíntín lẹ́mìí lé torí fìlà tí mò ń wọ̀ yìí tí yorùbá bá pòwe tán ní kìràkìtà ò dọ́là ẹ parí ẹ̀ kìrà kìtà dọ́là ká ṣiṣẹ́ bí ẹrú kò dá nǹkan kan. abẹ́rẹ́ pé gbogbo ẹ̀ wá ń jọra wọn báyìí ẹ wọ ọ̀rọ̀ mọ̀ràn tí mo kọ́ fi gbá láti bẹ̀rẹ̀ ètò tá à ń parí ẹ̀ sí kìrà kìtà dọ́là ká ṣiṣẹ́ bí ẹrú kò dá nǹkan tí Yorùbá bá ń parí òwe báyìí kí ni tán gbìyànjú àti sọ. ohun tí wọ́n sọ fún wa ni wípé Ọlọ́run ni wàhálà ní tagbẹ̀ ọlọ́run ní pé kí iṣu ta ẹ ti fòwe tú òwe o hmm. fáwọn tí ò mọ èyàn fẹ́ tóbi jù ah, ẹ tú dáadáa. ohun tí òwe yìí ń gbìyànjú láì sọ fún wa ni wípé kò ń ṣe bí a ṣe lè ṣiṣẹ́ sí bá ṣe ní agbára sí òun là ṣe lówó tàbí tí èrè ṣe wá hmm. ọlọ́run nìkan ló lè fi ìbùkún sí tá bá wo àwọn tó ń ṣiṣẹ́ ẹ wo àwọn tó máa bá wa tó máa ń báyàn gbẹ́rù tá bá lọ sí bóyá jùmọ̀ hmm. tàbí kinní kan àwọn tó ń ṣiṣẹ́ ńlá bóyá àwọn tó ní kinní lọ́wọ́ ẹlòmíì bóyá bírò ló kàn fi ń kọ̀wé Hmm, ọpẹ́ pàtàkì lọ́wọ́ yìí tábà pé njọ mi ṣe máa wá báyìí lórí ah, Ọlọ́run. pẹ̀lú agbára tọ́lọ́run tọ́lọ́run báyìí yẹn bá ti wà lẹ̀. fúnpẹ́ ẹ tiẹ̀ gba àwọn ìbéèrè yìí a dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin olólùfẹ́ ètò yìí tí a fọnrẹrẹ láti bí oṣù bíi mélòó kan báyìí wípé tí orí ètò ìkẹ́ bá kó àwọn ẹ̀bùn wá fún àwọn àlejò wa a rí àwọn ẹ̀bùn pàtàkì gbà láti iléeṣẹ́ ṣíkò tó ń ṣe ṣíkòkò naturals Eh, wọ́n ní ká máa fún àwọn àlejò wa ní black soap yìí ṣíkòkò eh, natural eh, dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ yìí <coughs> tán ní ká fún yín. ṣíkòkò natural iléeṣẹ́ yìí ní gbóná. bá mi àtàjèrè lẹ́ ó máa ta lágbára lọ́wọ́ Elédùmarè ètò dáyé ẹ ò ní gbóhùn gbé bí ó ṣe bí ọmọ àdúpẹ́ lọ́wọ́ yín po àtàbàtúbù náà ń dúpẹ́ alẹ́ ìṣeun púpọ̀ púpọ̀. ẹ tún wá dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Orísun tẹlifíṣàn tó ń gbé gbogbo yín síta o. ó Orísun Orísun àgbáyé bẹ́ẹ̀ni Orísun làwa ń kí bẹ́ẹ̀ni ẹ ṣeun àdúpẹ́ lọ́wọ́ yín gẹni gẹni gẹni gẹni jẹ́ kí n lọ sí jẹ́ kí n lo oògùn ìbànújẹ́ ayé ò ní kàn yín gbogbo ọ̀gá lọ́gàá pátápátá ẹ ò ní róńgbé sọnù bí ò ṣe bí ọmọ lágbára lọ́wọ́ ọba kẹ́kẹ́lu kẹ́kẹ́ ọba tó dá gbogbo wa ọba mi ọba kẹ́kẹ́lu kẹ́kẹ́ àmín àmín gbogbo ẹ̀yin ọ̀gá tí ń bẹ lórísun tá a wà yìí níkànnì tá a wà yìí ayé yín ò ní bàjẹ́ bí ojú egbò tó dó bùkẹ̀bùkẹ̀ hmm, àmín ayé ò kàn yín gbogbo yín pátá ńlẹ̀ jèrè àwọn èèyàn fẹ́ mọ̀ yín jù báyìí lọ ṣe wà lórí àwọn ẹ̀rọ ayélujára lórí facebook kí lorúkọ yín bẹ̀. lórí facebook ẹ sọ fún wọn lé. lórí facebook mm. akin ògúndòkun wìrìwìrìn ah, akin wìrìwìrìn wìrìwìrìn akin ògúndòkun lórí facebook lórí instagram lórí instagram wìrìwìrìn àwọn mi ò mọ sípẹ́lì wìrìwìrìn. ẹ yẹ sọ fún wọn kí wọ́n mọ̀. wí àbí kí n kú w w ni kí n sọ. i <laughs> n i. I am wìnrin wìnrin <laughs> fún ìpolówó ọjà tó dúpẹ́ fún ẹ̀yin tí a pè wípé kẹ́ ẹ kó ẹ̀bùn wá àwọn èèyàn ti ń dá wa lóhùn wọn ti kó ẹ̀bùn ẹ̀wọ̀ àwọn ṣíkòkò tó ń kó ẹ̀bùn wá ẹ̀yin náà ẹ̀kọ́ ẹ̀bùn ti yín wá o ká fi tiwa gbé ti yín lárugẹ kí ẹ̀yin náà fi ti yín gbé tiwa lárugẹ lórí ètò yìí zero eight zero six seven two zero three nine three seven nọ́mbà tí máa pè mí sí fún ìpolówó ọjà adẹ̀wà ní nọ́mbà twenty two off orimọ coca street off orimọlade bus stop college road ní ìlú ọgbà nílùú ìyẹn ni olúléeṣẹ́ Orísun tẹlifíṣàn wà. ọpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn olólùfẹ́ ètò bàbá ètò tó wà nílùú Suleja pàápàá jùlọ ènìyàn mi pàtàkì Dúpẹ́ Awẹ́ àti bàbá mi pàtàkì pàtàkì Olúdélé tí wọ́n gba Àtàbàtúbú àlejò lù Suleja láìpẹ́ yìí tí bàbá ò bá wo ètò yìí gbogbo ẹ̀yin ará Súlè jẹ́ sọ pé Àtàbàtúbú kí wọn o wípé iṣẹ́ tẹ́ ẹ ní kí n jẹ́ fún wọn lóríṣun tẹlifíṣàn mo jẹ́ o àjọṣepọ̀ wọ̀ sí ní bàjẹ́ lágbára Ọlọ́run Babalúdélé ẹ ṣé kú àlejò Àtàbàtúbú ẹ má gbàgbé zero eight zero six seven two zero three nine three seven ní kẹ́ ẹ pè mí sí fún ìpolówó ọjà zero eight zero six seven two zero three nine three seven àlejò mi tẹ́ ń wò ń jòkó yìí wọ́n máa dán nǹkan wò wínrínwínrín ọ̀rọ̀ wínrínwínrín ewì wínrínwínrín ìjálá wọ́n lọ ṣe fún wa ní orí ìtàgé lọ ẹ ṣe tán àbẹ́ ẹ ṣe tán ah. ẹ ṣe tán. kí ni kí ni ṣe tó lò ó fàárọ̀ jù. ẹ wà ń bẹ ọ̀yà ìjà àlẹ́ ìjà àlọ́ sórí ìtàgé lọ.